nígbà tí wọ́n mú un dé pé ẹni tá lónìí ebi oríire o àmọ́ láìlára ni àwa gbà fún. nígbà tí ó wá hàn báyìí pé ẹni tí abijá ìmáàmù yìí kò bá wọn tán ní láìlára ìlàwọ́ náà padà o ṣùgbọ́n a lọ pípa. wọ́n wá ní ká wọnú ọkọ̀ káàsó lọ́dọ̀ ọba àwa lọ́dọ̀ ọba wa jímọ̀ Àjàgùnbádé wọ́n wá ń bí mi lérò pé ọyá sọ ń tọ́ sọ mo ní láìlára lọ́kàn ní bàbá ẹ dákun wa ẹ fún wa ní kíní ìjẹ bàbá wa ní lóòótọ́ ni mo ti rán yẹsẹ́nì kánbẹ̀ rí wípé bá wa jẹ oyè yìí àwọn náà ń kádàrá pé kò sí láyé mọ́ mo wá ní alí èèyàn wọ́n ní wọ́n ti wá bá wọn wípé kò sí èèyàn ńlẹ̀ rárá mo náà ní tó èèyàn mẹ́fà bàbá wa pé sẹ́kẹ́tìrì wọ́n ní kí n lọ kí n lọ bá sẹ́kẹ́tìrì kọ́ wa sẹ́kẹ́tìrì wa dúró láàrin gbogbo wa kó wá ní ká tẹ̀lé màmá wa Lárẹ́nkẹ́ lọ bá mi kájọ sọ̀rọ̀ ká sì wá mú gbogbo ntọ́ bá yẹ wá gbogbo ntọ́ yẹ yẹ àwa lọ sán. àwa san gbogbo ntọ́ yẹ yìí bàbá wa sọ wọ́n fi wá jẹ ìmáàmù náà. sọ̀hún ọwọ́ ìwé ẹ̀ka ìmáàmù náà ọ̀dọ́ mi tẹ́tẹ́lẹ̀ àwọn táwọn fún wọn débẹ̀ nù. fi orúkọ àwọn bàbá wa tó lè kí gbogbo àwọn àbá àpàtàpàtà ọlọ́run yóò kí yín ju bí ẹ ti lérò lọ. ẹ má bínú tí bá ní kí n máa dákọ kódà bẹ tí rántí gbogbo yín pátápátá ni mo kí asalaamu aleykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. lẹ́yìn tí mo bàbá tán àwọn tí ọlọ́run kádàrá pé lánàá ẹjẹ́ ń gbé báyìí níjẹ̀ta àwọn ni lánàá àwọn náà tún ni lónìí àwọn náà tún wá ni ọ̀rọ̀ yín tó ọpẹ́ ó sì jọpẹ́ lọ bàbá wa wọ́dùn ní ẹ̀yin mo fi yí kí ọlọ́run ló tó bẹ́ẹ̀ èmi náà pa yín láṣẹ kan bí àṣẹ ti jẹ ta ẹnikẹ́ni kò gbọ́dọ̀ ṣe séwù tí n fi sọ àwọn ọ̀rọ̀ idán. ẹ mi wò ẹ mi. àwọn bàbá wa ọwọ́dùn ní mo kí yín mo sì fi ọlọ́run ọba kí yín ẹ̀ ń fẹ́ àlàáfíà ọlọ́run ó ṣe fún yín ó ṣe fáwa náà ẹ̀ ń fẹ́ rísìkì ọlọ́run ó ṣe fún yín ó ṣe fún gbogbo àwa táwa mí náà. àmín. ẹ̀mí gígùn náà ẹ̀ ń fẹ́ ọlọ́run ó ṣe fún yín ó ṣe fún gbogbo wa pátápátá. ìdí tó jẹ́ kí n ṣe àdúrà yìí báyìí nìkan kí gbogbo wa náà wá jẹ àlùbáríkà àdúrà náà òun náà ni wípé àwọn aláàjì wa imam muhammadu qasim ẹ̀ń dàbí làmúdí tẹ́ ẹ̀ bá wá fẹ́ ká sọ̀rọ̀ á gbé máìkì kalẹ̀ tẹ́ ẹ bá ti lè dáṣẹ́. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ wọ́n sọ ń bẹ̀ lẹ́ẹ̀kan ọ̀rọ̀ náà sì gba sísọ nítorí wípé ẹni tó bá lóun ò rírú yín ẹ̀wọ̀n dáadáa kò nírú yín ni. Allah. ẹni tó bá lóun ò rí irú yín ẹ lọ wò ó kò ní ni èmi dúpẹ́ pé mo bá yín tò ọ̀rọ̀ tá a fa àwọn bàbá wa ìmáàmù sọ lẹ́ẹ̀kan hmm. wọ́n ní bá ogun tó ní jẹ́nẹ́rà tó gidi tí èsì tí wọ́n fún ní ápù tí ó lè kú lé jẹ́nẹ́rà tó lọ́n ṣe yín gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́ Ọlọ́run ní járáǹkì yín. ẹni tí ń ṣe ni yín àìní ṣe mọ́ ọlọ́run níbi kan yín. ẹ rí i pé ọlọ́run ní ká máa forí kanlẹ̀ fóun à á sì ń ṣe bẹ́ẹ̀. ìjà àmàdí ẹnìkan wá sọ wípé gbogbo làákàyè tá à ń lò pátápátá inú wájú iná lọ wà tí ń dé èèyàn lára wa náà nu àbẹ́rẹ́ tí wọ́n bá ti sàn dì í tí wọ́n ń sọ fẹ́yìn wípé òun ló ń bí yín ẹ̀rí pé àsọgbọnú ni. èyí tẹ̀mí ń sọ yìí èyí tí ìdébi ọ̀rọ̀ sẹ́nitọ́ Abdulfatai Buhari o ọ̀rọ̀ yẹ kí ni ọmọ wọlé ọlá ni mò ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí. ẹ mo kí yín mo wá ti ara yín mo fi wọlé sí ọ̀dọ̀ àwọn tí ẹ̀jọ́ máa ṣe àwọn bàbá wa Mr. Asco àwọn ti ẹ máa dábàá kan fún gbogbo èèyàn ìta ẹni ò ní tán máa ń lọ́wọ́ àìnígbéraga lọ́fàá tẹ̀ fi máa wí bẹ́ẹ̀ ẹ máa sọ pé ẹ̀yin ni alága gbogbo àwọn àlùmọ́ńjìrì bó ṣe yẹ ká ẹ máa wí nu ìtọ́ yẹ kí àwọn ń tọ̀ náà máa ṣẹnu kọ́mọ́sí tàkà burú mbẹ́ àmọ́ nígbà táwọn ti fi kún ọlọ́run wá ń yọ gbogbo àpọ́nlé ń kú mbẹ́ yíyọ àpọ́nlẹ̀ ni ò jẹ́ wọ́n lọ sí irú bí lónìí. ọlọ́run ní tàyín rí láéláé. àmín. àwọn bàbá wa Sàrùmí. jagunjagun lọ́lọ́run pè yín láti lẹ̀. kò wá sógun tẹ́ ẹ jà tẹ́ ẹ wá borí. èyí tẹ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yín náà ẹ ti borí dé lájì ìlàjì yòókù ọlọ́wọ́ ṣe fún yín ìrọ̀rùn ni ó sì jẹ́ akọ̀wé yín àwọn bàbá wa èbú ọlọ́run ní yín o gbogbo ẹni tí bẹ́ẹ̀ wájú ta ní àwọn ọlọ́run nígbàrú o ọlọ́run tó ní ká ẹ mọ́ bá mu kò ní bá ti yín jẹ́ mo wá tara ti yín bọ́ sórí ọ̀dọ̀ gbogbo àwọn olóyè wa tí bàbá wa Afọlábí. Gandhi Orúmọgẹ́gẹ́ kábíyèsí o tí wọ́n rán wá bí akíyàn akíyìn ẹ̀yin náà ẹ kú àfọmọnìyàn ṣe nǹkan tá à ń ṣe é sí kílù ọmọ bàjẹ́ ni kò sì ní bàjẹ́ lórí yín ẹ wá bá wa ránṣẹ́ afẹ́fẹ́ òun ránṣẹ́ sí bàbá èyí tí ń ṣẹlẹ̀ lójú wọn kí wọ́n má ọkàn gbogbo àwọn tó ṣáájú wọn ìlà náà korú eléyìí wọ́n sì ṣẹ́gun bàbá wa Gandhi náà korí eléyìí ti mẹ́lẹ̀ o. amina. wọ́n ní ẹnìkan búlọ̀kù láìwọ̀n bàbá wa ń sọ̀rọ̀ kan pé ǹjẹ́ ẹnìkan a máa ti kóòtù dé kọ́sọ̀ rẹ bí àìsọ́mọlúàbí náà ni. mo wá fẹ́ bọ́ sínú ọ̀rọ̀ àmọ́ kí n tó wá bọ́ bẹ́ẹ̀ mo fẹ́ padà síbi ọ̀rọ̀ kékeré kan Ọlọ́run fún mi láǹfààní láti fèsì rẹ̀ lónìí tí gbogbo ayé ti ń béèrè wípé ǹjọ́ fèsì ọ̀rọ̀ yìí àbọ̀ ò ní fọ́ ẹnìkan sọ nílórí múbàrí rẹ̀ ó ní bàbá tó bí àwọn atagbó yìí ìgbọ́dọ̀ bàbá òun ni wọ́n ti kéwù èsì ọ̀rọ̀ ti wá dé lónìí. ǹjẹ́ ìyẹn ọmọ wípé àwọn bàbá àwọn bàbá wa mufti àná. mọ̀lẹ́mọ̀lá wọ́n wá wá síbi ijó kẹjọ bàbá mi. wọ́n wá ń sọ̀rọ̀ lọ ọwọ́ dáàrin kan wọ́n wá ní àwọn búra pẹ̀lú ọlọ́run tó dá wọn wípé bí àwọn ti mọ bàbá tí ń yẹ wọlé ọlá ìnáà nìí láì dàgbà sí láì sì kéré sí àwọn ọmọ báyìí náà ní pẹ̀lú ọjọ́ orí ẹ dákun àwọn bàbá wa náà sọ̀rọ̀ mo wá tún yẹ̀wò wípé wọ́n wá sọ wípé bàbá yìí wà bó ṣe wà yìí iná làwọn dàgbà mọ́ wọ́n sọ àwọn nǹkan míì le wọ́n wá ń darúkọ ńjọ́ náà wípé àwọn tí àwọn bàbá wọlé ọlá kọ́ ní kéwú wọ́n wá ń kà wọ́n wọ́n wá ń kà wá àmọ́ ìdákọ ẹnìkanú wọn ọgbajúgbajà nínú ìlú òun náà ni bàbá wa babalọlá tí wọ́n fẹ̀yìntì níbi iṣẹ́ ọlọ́pàá wọ́n wá dárúkọ wọn bẹ́ẹ̀ mo wá wọ ibẹ̀ ṣé bí bàbá mi ti tọ́ mi yìí. o ti ẹ̀ yàkàyàkà wọn kọ́ mọ́tà gbogbo ẹni tí wọ́n ń bẹ́ńlẹ̀ aláàlọ́dún tọ́wọ́ jẹ́ àfà mọ̀ wá sọ fún yín pé kò sí eléyìí tí ọ̀wá tẹ́tírà tọ́jà lejò tọ́jọ́ máa lé church tẹ́tírà wọn ju bàbá rẹ̀. kò sì ṣe ìta àṣẹ wà nínú ọ̀fun wọn. tọ́ba wa nírọ̀ ní kan pọ́tà. bẹ́ẹ̀ni. ó fi mọ́ àfà mi aláàjì wa Abdul-Latifu Basasi bàbá mi lọ́lọ́ mú pé wá òní tẹ̀lé mọ́tò wọ́n ń pè wá kalẹ̀ wọ́n ti sọ gbogbo ẹ̀ ọ̀ jẹ́ àfààní àfààní bàbá rẹ tí ń fà wá rọlé rẹ ìwọ náà gbọdọ̀ jẹ́ àrọlé bàbá rẹ ni àwọn afá wa sì dàbà. ṣé wàá rí bá a bá wá kọ̀yàn kéwú màmá tó bí ẹni yìí làwọn á mà lókè àgbẹ̀dẹ ẹ lọ béèrè nù tán dáadáa bàbá tó bí ẹni kankan ọ̀mọ́ màmá tó sì bí níjọ́ tí à ń jẹ ìmáàmù wọ́n wá gbọ́gbọ́gbọ́ wọlé ọlá ní kọjá lọ ọlọ́run tí mo bá parọ́ inú àwọn ẹ̀mọ́ wọ̀nyí. ẹni sùúrù ẹni sùúrù ẹ dàpọ̀ màmá yẹn wá gbọ́ wọ́n ní wọlé ọlá ní kọjá lọ yìí màmá wá dìde ó ní ẹ bá ń pè é màmá tó bí ọkùnrin yìí lọ́mọ ó ní ẹ bá ń pè é wọ́n wá pè mí wọ́n ní màmá wa wọ́n ń pè yìí mo wá lọ bá wọn mo wá kúnlẹ̀ báyìí mo ní màmá ọlọ́njà rí i pé màmá yẹn wá sọ báyìí pé ẹ sì fi mí lẹ̀ bàbá tó sì fi yín lọ́mọ ò fi mí lẹ̀ tó bá wá jẹ́ pé màmá yìí sọ̀rọ̀ báyìí tó tọ́jọ́ náà lọ́mọ yìí wọ́n yàtà yàtà bàbá tó pè mí ẹ̀rí wípé wọ́n kà lọ́ra lẹ́ǹdì lásán ní wíwíkú yìí wọ́lá ìyọ̀ wòyà wọ́lá ìlàzì ẹ̀ lọ mọ́lẹ̀ tí ọba tún kọ̀ntínú láti máa sọ yìí kékeré nínú ìtàn ìní mo mú jáde tó bá sì jẹ́rọ́ ọlọ́run fìyà jẹ mí ìjọ tó bá fẹ́ dìpẹ́ndì bẹ́ẹ̀ kó wá sọ pé tó bá jẹ́rọ́ lòun náà ń pa ọlọ́run fìyà jọ ń pé ìyá rẹ̀ kọ́lá mọ̀ ọmọ rẹ̀ wá. mọ̀lẹ́bí náà ni mo sọ ọ̀rọ̀ náà kí sì lọ̀rọ̀ náà èmi àti pàpò yìí àjọ ń sọ̀rọ̀ mo wá sọ wípé lálẹ́ mi yọ àwẹ̀ ibi mọ̀ gbàdé yìí mo fi ń múra. lọ́mọ kàbùkù ní títí àtàyà wọn. mo wá ní èmi ni mo sọ ọba sì fún ọ ní ìwé ẹni tí mo sì sọ fún àjọsọ̀rọ̀ ni ó gbé lọ platform yẹn mo ní lẹ́yìn tí mo wá sọ pé ntẹ́ bá fẹ́ ṣe ẹ̀sọ́ fún ọba kó o gbé mi lọ màá wá mú ìwé tí wọ́n fún ọ jáde ìwé náà ń bẹ lọ́wọ́ mi o tọ́ba fẹ́ rí àmọ́ adúgbò lọ́dọ̀ Ọlọ́run pé ọwọ́ aṣọ wípé wọ́n ti fóun ní ìwé ọ̀hún ipe kó wọn má da àfin mọ́ wọ́n lé òun tóun ní phd lọ́wọ́ ti kòrò àbí ti ìmẹ̀kọ. ẹ dákun ọ̀rọ̀ tí mò ń sọ lónìí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ìgbà tí ó wá ṣépè kò wá ṣépè lónìí mọ́. ọwọ́ mú gbogbo àwọn ọmọ tọ́lọ mú ọwọ́ fi ṣépè ẹ̀dàkùtọ̀ náà lọ ọláwọn ọmọ tèmi ò ní dàbí òun láyé ní dàbẹ́. amina ọmọ wo yahoo. ọmọ wa ò ní challenge ni fún ọmọ tí mo bí kọ́ lọ wọ gbogbo wọn láti skul lọ. kò sí kankan ọlọ́run mo fi ń dúpẹ́ lọ́dọ̀ rẹ ni o mo ní ọmọ mẹ́fà ní yunifásitì ọwọ́ ajáde ta tó bá ní ọmọ ẹyọ kan ní yunifásitì ọwọ́ ajáde ta ọba jẹ́ pé lóòótọ́ òun fúnra rẹ̀ èèyàn ní kọ́pásítà kọ́ ní tí wọ́n fọ́ máa mi sẹ́ni àwọn ọmọ tí ń tún lọ secondary private school wọn lọ ẹ̀dẹ́gbẹ̀dẹ́gbẹ̀ wọn fẹ́ kọ́ lọ yí ọjọ́ rẹ̀ ẹ̀dàkùn ẹ̀dàkùn ẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀dàkùn. ọlọ́run ló kádàrá nígbà òní ni màá sọ̀rọ̀ yìí kí tó wá fi ọ̀rọ̀ rẹ̀ lẹ̀ gbogbo ẹni tí ń bẹ mí pátápátá gbogbo yín pátápátá ẹgbẹ́ ọ̀rọ̀ yìí èmi tí mo mú tí mo mú lọ síbi tí wọ́n ti fi jẹ ìmọ̀mù nì tí wọ́n bá wá nírọ̀ ni àwẹ̀ tí mò ń gbà ọlọ́run kọ́ mọ̀ gbà èmi ni mo wá mú lọ sọ́dọ̀ aláàjì yìí wípé inú ilé ayélujára ìní ìmọ̀ọ́mù kan ẹni sùn. wọ́n bá ní ilé ayélujára ni ìmọ̀ọ́mù kan ilé ayélujára bá ti wí ilé wa náà ni. ọ̀gá mi àwọn ò tí ì tọrọ kankan lọ́wọ́ ayé rí ẹ dákun bí ìmọ̀ọ́mù yóò ṣe ní ipò ilé ayélujára ru ẹ ràn mí lọ́wọ́ wọ́n wá ní sẹ́ mo lè gbé mo lè sọ̀rọ̀ yìí níṣẹ́ bí ọba ọlọ́run kó forí jì wọ́n wọ́n ní mo lè sọ bẹ́ẹ̀ ayélujára lọ́kàn wọ́n wá ní kí ẹnìkan ti ń jẹ́ àbí ọmọ.